ìwọ ọmọkùnrin yóò yé tọrọ ẹ mm-hmm. mo náà lọ ibì kankan. Mm-hmm. ó lè fèmí sílẹ̀ ní nàìjà torí ìrù ayé ń fa àyálẹ̀ àjọ ń lọ ni gbogbo ibi tó bá ti mọ̀ pé òun ló fẹ́ gbádùn bẹ́ẹ̀ àjọ máa lọ ni. dùnà kí ló dènà tó fẹ́ ya olùdènà ìrù ayé ń fa àyálẹ̀ ìrù ayá tó bá fẹ́ disturb àyá ọ̀nà tó fi ní kọ́tẹ̀ dànù dà. ìgbà o àjọ máa lọ ni o aláìmoore ni wọ́n ọmọkùnrin tó bá jẹ́wọ́ jẹ́ ọkùnrin tó moore ni ládùúrà ìyà tí mo bá jẹ́ nígbà tí opportunity àti lọ lóyìnbó wá yọjú ó wá ṣe báàgì kóńgó ó gbé báàgì fìlà kánkánǹgọ̀ ó gbé sórí ó wá ní lọ lóyìnbó mi ò nígbà òtó bẹ́ẹ̀ o àjọ lọ ni o. o mọ kí tí màá ṣe fún ẹ jẹ́ kémi kọ́kọ́ lọ náà kí n dẹ̀ dé yìí màdé bá dọ̀gì sọ̀rọ̀ sórí wọ́n pe kíní kan ní grand grand àwọn rice kò ń ṣe tẹ̀sẹ̀ wọ́n ti lọ already ìyẹn gan màá pípẹ́ fún by that time ìwà náà lè lọ. grandmother ni kì í ṣe grand rice nìkan àjọ ń lọ ni.

lẹ́yìn ti pẹ́ báyìí dókítà nǹkan. dọ̀kí náà wọ́n pẹ́ ládìhùn in fact wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yín tán wọ́n wà nílé wọ́n wà ní ẹwà jòkó. àṣàfà àṣàfà àṣàfà látàárọ̀. settlement of the house ni. kí ni túmọ̀ ìbò tó sọ yẹn kí ni túmọ̀ ìbò tó sọ yẹn kí ló jẹ́ settlement of the house ìwọ tí mo mọ̀ bí ẹni mo wó mo mọ̀ pé o lè jáde nílé yẹn láì jẹun oúnjẹ lójú kò lè lò jẹ nǹkan tó jẹ ọpẹ́ nìyẹn. àdọ̀kì ah, wàláì i never saw at all mi ì lè jẹun ibi tí mi lè sùn lórí pé mo lọ London ẹ dúró jẹun kẹ wo ẹ ẹ lọ́la mo bẹ́ẹ̀ dúró lọ ló bá ń wá àmàlà tó gbóná kíá. tí iná ni dọ̀kì ṣẹ̀ṣẹ̀ mú tán because mo time ti against wọn so wọn lè dúró jẹun. sọ́tọ̀ táìmù olówó ègé àbí kí ló ń wí ìwọ wá jẹ́ dẹ́rẹ́bà tí ó wa plane lọ sí London tá ń lọ. London àbí kí ló sọ London ta ló sọ fún ẹ pé mò ń padà lọ sí London. ó <laughs> ti appreciate mi ó rí múra mi kó tó yàtọ̀ mo fẹ́ dàbí rẹ̀ ara London ṣé bí wọ́n lọ sọ fún mi lánàá pé kí n tètè dé láàárọ̀ pé kí n múra o àdìjọ dé kí lórúkọ ẹ̀ Sani City ní China àtúndé Oxford ní London nígbà tó wàá dakọ̀ ìsapá ńgbà mo sọ fún yẹn ó fi mí sí ẹ̀yẹ pé àṣé ìsapá tá a fi ń jẹ ó tún wà ní Hong Kong gbọ́dọ̀ tẹ̀ mọ́ pé àlòbí oṣù kan sí mẹ́ta mo ti múra rẹ̀ mo sì dágbére fún ìyàwó mi ni kò síjà tí ọba mi jà tán ọ̀pọ̀lọpọ̀ mo tètè gbára mi ilẹ̀ gan ló jẹ́ ń débi bíi bẹ́ẹ̀ kọ́ bóyá ọ̀sán ló bá torí àkí tí ẹ mí sì plé oh my god ó wá ń bí ìlànà ńgbà tí mo sọ fún wa bá mi ṣàlàyé ibi tí mo láǹlọ fún ẹ sọ pé ẹ fẹ́ dé Chinese City ní Ọjọ́ta ẹ fẹ́ dé Osborne ní Kòyí ẹ fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ yín ní Ọ̀sápá London lájà àbí tó dẹ̀ lè ṣe di gbogbo ẹ̀rù. I wonder o I wonder. ẹ dúró lẹ́dọ̀ kí wọ́n mọ̀ sí o àmọ́ mò ń sí e gbogbo ìlú ńláńlá mẹ́ta tó kálẹ̀ àárín èkó ló wà. ṣé bẹ́ẹ̀ kò ìlú wa ò gbọ́ ṣapá London rí Oh, gbọ́ chinese city tó ti ń taṣọ rí what are you talking about síbí kò ní ló wà. tó wá lọ dígbà tó dẹrù tó sọ pé à ń lọ sígbà à ń lọ sáwò wàhálà ti ṣe yẹn wo o ti waste time jù o ti gbọ́ tí n bá ti sọ ìbò fún nígbà mi tí o bá ti yẹ máa béèrè mo máa ń sọ fún ẹ always. Ah, orí ìyá ìṣe wàá mú mi po tí mo ti lérò mo dèrò London. Ah, baba Ṣáínà ṣé kí n ṣùgbọ́n pípẹ́ kọfí àbí ẹ̀fẹ́ mọ́. sọ́tọ̀ tí kò. ó yàtọ̀ àwọn ìsítà ọ̀gbọ̀n ti pẹ́ ẹlẹ́rù ẹlẹ́rù kà láyà èyí ti dá lé ṣàbẹ̀rù tọ́jú lé o tí ẹni tí mo sọ ẹ bá béèrè kóníkódó ni. báyìí sà oh, <laughs> kí ni tẹ́lẹ̀ fẹ́ fún yẹn kọ́. kí ni mo gbọ́dọ̀ sọ́sẹ̀ owó yìí. nígbà tó kì í ṣàṣẹwó so aṣẹ́wó náà máa gbé ní òtẹ́ẹ̀ tó bá sọ pé òun fẹ́ gba owó kí ló ṣe máa kí ló ṣe máa ronú báyìí náà ọmọ ọ̀rẹ́ mi ni bàbá ẹ tó bẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi ó mọ̀ pé mi àti ẹ̀ ń go out ni mo ṣe ń take responsibility pẹ̀lú ẹ tí mo sanwó school tí mo sanwó hand out tí mo sanwó everything lórí ẹ so bá ti gbé wa bí fún mi lọ sanwó. bí ẹ kí àwọn pé èèyàn ṣe wà níbẹ̀ kó sówó náà mi. àwọn ẹni o ó ti fẹ́ bí ìyá dáhùn o ó ti kó kó máa sọ pé káṣà parí kájàkárì kájàkárì ah, mi ò fẹ́ o má má bẹ̀rù wúlọ́ mọ́. ó lè má bẹ̀rù kò sólọ́ mi ni. àfọlù àdìrẹ mọ́tò sìn lọ má bẹ̀rù báyìí jẹ́ gbọ́dọ̀ ló fẹ́ àbí kí n má bẹ̀rù ọmọ. Ah, ẹ má ṣe yẹn o. yàrá ni wọn kò dáa lọ gbó bó ṣe wà yìí ó dàbí ìgbà tí wọn bá gbé yàrá tó di di three story tí wọn là mọ́lẹ̀ mi ò gbà gbogbo àrẹ báyìí ọlọ. kí ló lè tilẹ̀. bọ́ọ̀lù ọmọ mi tí ọ̀dà lásìdẹ́ǹtì mọ̀. ṣé mílíọ̀nù náà làwọn àṣìyẹ́ ṣe mẹ́rin péré. ẹ mẹ́rin péré gbogbo ẹ̀rọ àdédé náà pè mí lálẹ́ àná tán lára àwọn òòyà ìpè ìjáyà dẹ̀ náà pè mí tí gbogbo orí ń fọ́ wọn tó ń gbọ̀n gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí ni àyà mi máa jà gan ibẹ̀ ni mo lọ. àwọn ọmọ mi kọ́. ọ̀dọ̀ ọmọ mi lọ wà. báwo lára wọn. ẹ ara wọn ti ń balẹ̀ àti sáré lọ pe dókítà ó dẹ̀ ti fún wọn lábẹ́rẹ́ àtòògùn ara wọn dẹ̀ ti ń balẹ̀. ṣó lè tó bẹ́ẹ̀ yẹn. Ah, ó lè náà o ọlọ́run ló ti ẹ̀yọ wá pàápàá. Ah, wẹ́ tèmi náà bá ti wẹ̀ ẹ́ sìn máa yọjú sí wọn máa yọjú sí wọn máa yọjú sí wọn. Ah, ṣé kò ṣàṣì problem mọ́ ṣára wọn ti ń bẹ̀tà dáadáa. kò sí wàhálà kan. ẹ ìgbà wo lẹ ti wá dé. ọ oh. èmi tí mo ti dé láti quarter up to level lálẹ́ àná fún àgbà tí mo ti débẹ̀ báyìí tán ti bẹ̀rẹ̀ rádaràda wọn odò sànyà tó ti bẹ̀rẹ̀ wàhálà àti ọ̀dẹ̀ mọ̀pọ̀ ní alágànná báyìí ni mi àti ọ̀dẹ̀ ń dà nǹkan papọ̀ inú ti bí mo ti kí kọ́kọ́rọ́ mọ́tò mọ́lẹ̀ mò ń bọ̀ nìyẹn in fact ǹtẹ̀ ti wá mọ̀ kí n tiẹ̀ ti wá sá kúrò níbi tó wà kí n lọ dá jókòó síbì kan àṣé mò ń lọ jìyà ni four hours for good four hours ni mo fi wà nínú odò nímọ̀wé ibẹ̀ ni mo wà títí títí tílẹ̀ ṣú mi sí tí máa wọ̀ lóye nǹkan nǹkan bíi two eleven ni kí n tó délé quarter after eleven ṣáà ni mo wọnú ilé tí mo ṣílẹ̀kùn tí mo wọ̀n kébì fúnra mi rí quarter after eleven ìyẹn ni pé mo wo yẹn náà tuntun wá di bẹ́yìn. ó ti bàjẹ́ ju bá ṣe rò lọ ó ti bàjẹ́ gan-an. anyway ẹ jẹ́ kí n wọlé kí n ṣe oúnjẹ yín kẹ́ lọ́ọ́ fi yé wa. ọmọ mi ló important sí mi lọ sínú ilé mú aṣọ wọn kó lọ gbé wọn wá tí a bá rójú àwa méjèèjì tá a mẹ́tẹ̀ẹ̀ta ríra wa àtúkúra wa sí mọ́tò à lọ wo ibi tí màmá bá wà wọn kò sí nǹkan tó máa ṣe màmá. catch me for London na lie dem dey talk. wàá kó ní ẹ̀ náà bá lè I dey for Kirikiri prison where I dey enjoy my life oh Irọ́ ńlá. I say they no catch me for jamming na lie dem dey talk. Irọ́ Oh, I then for Iyagoku prison where I dey enjoy my life oh Irọ́ I no know say Ekaite Ekaite carry belle I no know say Ekaite èkàyíte kárí bẹ̀lẹ̀. jẹ́ fojú àgbà wo alẹ́ sọ fún ẹ polówó. sọ́ọ́dẹ ọ̀gá mi hmm. ah, gbàtẹ́ kojú sápé wọ́mọdé yìí nà. bàbá ẹ ló kojú sápò òótọ́ ni ṣá. Ah anodose ẹ̀ka ite ẹ̀ka ite kari bẹ̀lẹ̀ anodose ẹ̀ka ite ẹ̀ka ite kari bẹ̀lẹ̀ anodose ẹ̀ka ite ẹ̀ka ite ẹ̀ka ite kari bẹ̀lẹ̀ anodose ẹ̀ka ite ẹ̀ka ite kari bẹ̀lẹ̀. jago stop stop saisa ṣanṣẹ <laughs> captain commander captain area commander try you. oyi Olori! olẹ́nupa. captain olórí ìjọ kílẹ̀ ń jó. ìjọ ẹ̀ka ète. captain o ò ní ọpọlọ rárá rárá a àpò ìdánkù bá àǹkàlì kò sí ọpọlọ. ẹ kẹ́kẹ́ ọmọ gẹ́gẹ́ dánkù àǹkàlì wẹ̀lẹ̀ òní kẹ́kẹ́ náà dánkàlì ò pariwo mọ́ mi wúwúwú. èmi. ẹ ìwọ. ẹ mo ti mọ ohun tó ń dùn nù yín torí pé mo lọ́ọ̀bì fún yín pé kẹ́ máa jẹ ìwà lásán kó fi gàrí sínú ẹ̀ fún yín. ẹ wá ń jó ẹ̀yin náà àbí láti sìn lọ olómi ṣòro bẹ́ẹ̀ lè máa jẹ́. ọ̀gá wa ṣe yẹ o. Ah. now ìwọ ń tiẹ̀ captain ó ní ọpọlọ wọ́n àmọ́ kéèké tó ń bá kọrin ó ti sẹ́ẹ̀tì mẹ́rin tó ti lò gbónú wọn báyìí ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú torí ó ṣe mú sosoro báyìí sìn bí bọ́ọ̀ ìkan báyìí tí ò ní ọpọlọ tó wọ nọ́mbà ten fún Spain ó sign life contract fún club kan England ìwọ bó ṣe wà yìí ni òun jẹ́ kọ́ lóònù ẹ̀ tí contract ẹ bá ń dìhùn bí màá tún máa rì ní ẹ̀ olówó England tó náwó jù sí Chelsea mi ò ní jẹ́ kó ra ẹ̀ jáde níbí wàá gbà dúró máa kú sí rè. ẹ ṣe gan o tẹ́yin bá decide pé yóò lónìí mi ẹ̀yin ò pò mí ta ló lónìí ẹ̀yin jáde àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ àbúrò yín ni wọ́n ń gba millions pẹ̀lú green white green tí ah. wọ́n send image Nàìjíríà kiri clubs ah. ẹ wà ń bíbà ẹ dé fìlà green ẹ̀wù brown eh? ṣòkòtò green ẹ wù bàtà náà ẹ wo bó ṣe jẹ alẹ́ nu ẹ ro ya bàtà ni. kí ló bá kú sí. ó yà lọ wá délé. kí ló bá kú sí. ó yà lọ wá délé. kí ló bá kú sí. ó yà lọ wá délé. kí ló bá kú sí. ó yà lọ wá délé. ah ẹ ma yes ma. n gbọ́ kí ló dé. Ah, ó tẹ ìyá àwọn ọmọ ìdí ẹ̀ mi. a dẹ̀ ti gbé lọ sí hospital ma. Ah. irú àárẹ̀ wo ló rẹ̀ tó di tẹ́ ń gbé lọ sí hospital. ṣé àárẹ̀ tó le tó bẹ́ẹ̀ náà a kàn ní láti fún un ní ìtọ́jú ní àsìkò tó yẹ ni kó má bàa wo ara jù bẹ́ẹ̀ lọ. Ah. ẹ fún un ní ìtọ́jú kó tó di pò wọra ni àbọ́lọ́run ti gbàdúrà ẹ̀ ni. <laughs> ká pè bẹ́ẹ̀ mà. <laughs> ká pè bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ọlọ́run ti gbàdúrà. bẹ́ẹ̀ ni mà. <laughs> ṣé kò sí mà. kò sí ìfọkàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni. olúwa ni ká fọpẹ́ fún. àmọ́ síbẹ̀síbẹ̀ náà nígbà tí òṣà alákọ̀ọ́bí ó ṣe wá di ohun tó ń da dúró lọ́hùn ìgbà di hospital doctor ló sọ pé pẹ̀lú condition tó wà yẹn sìn ó need the rest so ká fún ní rest tó tó gan torí ẹ̀ ni mo ṣe ní kó wà ń bẹ̀ náà in fact gan torí ẹ̀ ni mo ṣe kó àwọn ìbejì wá sọ́dọ̀ yín igbe kan wà lọ́dọ̀ yín for meantime tí ara ẹ̀ tiẹ̀ máa fi yá because tó bá wà lọ́dọ̀ wọ́n á tún máa dà láàmú kò ní sí àtọ́nu pé wọ́n wà nílé tó ti yẹ yín mà àti pé àwọn àdẹ̀fẹ́ kan dá nìkan dúró ń bẹ̀ ìgbà tí ìbejì ti wà ń bí kan ya máa bọ̀ ń bí kan máa tọ́jú ọmọ pẹ̀lú ẹ̀yìn àti ẹ̀yìn àti ẹ̀gbọ́n yẹn á máa pe ham lọ́dọ̀ ẹ̀ náà ni wọ́n jẹ́ kó sùn. á dáa fún ẹ bàbá mi bó ṣe ṣe yẹn ló dáa ńgbà tẹ bá ní kí eléyìí lọ dúró dé o <laughs> èyí tó jẹ́ pé tó bá wà ní ilé yìí ń bá pè látàárọ̀ tílẹ̀ máa fi ṣú ẹ̀ ní rí àyà tí àwọn ìbejì mọ́lé mi tẹ bá fi ṣọ́ wọn á bá tiẹ̀ lọ. ah màámi. màámi kí ni bá ń gbọ́mọ bá ń gbọ́mọ jẹ. èdè rẹ̀ ìlà ọmọ pẹ̀lẹ́. <laughs> ẹ ṣe ọlọ́run abá wò wọ́n mà. ògèrè ìlà bá ń mú bisikíìtì ẹ̀rọ bínú wọlé wọlé mi ọkọ mi ń bínú o. wọlé kò kàn fún mi ní omi díẹ̀ kí n máa bá tèmi lọ. àbí kò ṣe oúnjẹ fún ẹ oúnjẹ wà ní. omi ni omi ni kọ́kọ́. kí ló dé àbọ̀ bẹ̀rù àbẹ́rẹ́ bá pa ọ́ rẹ̀. tẹ̀lé bàbá àwọn bàbá tó tèmi káàkiri ẹ fílẹ̀ o àwọn ọmọ mi ń kọ́. ẹ yọ bá mi kó wọn wá ń rọlẹ̀ kó tẹ̀ bá mi ṣeré ok ẹ ṣe mà. wọ́n á mi jẹ́ ká ah nọ́ọ̀sì. báwo lára yín. àdúpẹ́. ṣe sùn dáadáa. àdúpẹ́. ògùn ni mo bá ń gbé wáyé ṣé bá ti jẹun tán kí ẹ ní ìṣọ̀kan yìí. káwárí lè já lóko mo ti fẹ́ bẹ̀ já mo ti fẹ́ bẹ̀ já ìgbèrè àwọn tó ń lọ túwìtì náà gan-an àgbo onílé o. àgbóyà a ẹ máa wọlé. ẹ ká sàn ẹ lẹ. ẹ jókòó. ẹ ṣe. ó yẹ ká rí yín bí èmi mọ̀ wípé àwọn ìbejì yín tó wà ní òun ló jẹ́ kẹyọjú sí wa. ẹ má bínú sí mi àmì ìgbọ́dọ̀ bínú sànà ẹ̀yin náà mọ̀ gbòkègbodò ló fà á ìgbẹ́lẹ́fẹ́ tì mí sí egun ti yí wọnú ẹran ẹran ti yí wọnú egun. bí bá tiẹ̀ ń bínú kí ni mo ṣe fẹ́ ṣe tàwọn ìbejì yìí sí mi ò bínú. ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú wọn. ṣé ti lọ wo ìyàwó yín lọ síìtù. ọ̀dọ̀ náà ni mo ti ń bọ̀ òun ló jẹ́ kí n mọ̀ pé àwọn ìbejì wà lọ́dọ̀ yín. báwo dẹ̀ la rẹ̀ àbóyè ìṣọ̀lẹ̀. ààrẹ balẹ̀ ó balẹ̀ dáadáa gẹ́gẹ́ bí dókítà ṣe sọ wọ́n ní títí ìrọ̀lẹ́ ọ̀la ó yẹ kó padà sílé. ó yá padà sílé ni o torí àwọn ọmọ yìí wàhálà tán fún mi ò kéré wàhálà wọn pọ̀ àgàgà eléyìí èdè ayé burú. wàhálà àwọn adẹ́pọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ táwọn bèjì rí àwọn gbọ́dọ̀ fẹ́ tì wọ́n sí kò síbi táyà tì wọ́n sí ọlọ́ṣàjà jèrè wọn. àmín àmín. sẹ́ni èmi kọ́ ọkàn ni kí n sáré yọjú sí i ni ó mo strong díẹ̀ mo ń lọ náà màá tún padà wàá wò ìṣẹ́gbọ́n. ẹ kí n tiẹ̀ wá nǹkan kan fún yín. ah o ti yà ẹ má bínú sí mi má bínú ẹ bá ẹ fi ra pẹ̀lẹ́ ọṣẹ o ọlọ́wọ́ àfúlálà ọṣẹ bàbá mi ìyàwó ọmọ ní òjẹ̀jẹ̀ ń pẹ́sẹ̀ yìí díẹ̀ o ó dàbọ̀. kí ló wá ń pọn ẹ lójú kò ń ṣe lé làjọ lọ ni ṣo máa gbé wàhálà ẹ dé. so bẹ́ẹ̀ ṣe fẹ́ máa lọ linsin ṣé ẹ̀yin gan ẹni pójú yín gúnrégé lẹ́nu bíi ijọ́ mẹ́ta tẹ̀kàn fi sinmi díẹ̀ ní báyìí ẹni pójú yín ti wà òkè báyìí fẹ́ discharge yín báyìí sìn mo fẹ́ kẹ́ stress ara yín púpọ̀ ṣe ti gbọ́. tiẹ̀ mi stress ara mi doctor ṣe rí tá a bá yọwọ́ ti ṣọ́ọ̀bù kúrò ńbẹ̀ ṣe rí àwọn ọmọ méjì tọ́lọ́run fún mi àwọn gangan ló ní wàhálà wàhálà wọn ti pọ̀ jù. Mm-hmm àwọn náà dẹ̀ ló tún ti sùn yín sìn báwo lẹ́yìn wá fẹ́ gbé wọn sìn àbí dáàdì wọn wà níta tó fẹ́ gbé yín. rárá o àbúrò bàbá wọn ó wà níta òun ló mọ òun ló wá gbé wa. ok ẹ tẹ́kì ẹ̀ ṣẹ́gbọ́n. ẹ ṣé dókítà. ẹ eh, wo police sórí ní tó ṣe lánàá yẹn má repeat irú ẹ̀ e mọ́ o ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ sá o now mo mọ iye ẹlẹ́wọ̀n tí mo fi sílẹ̀ mí sìn mo fẹ́ ṣe kí mo fẹ́ yí sara mi ta. tèmi tọ́lẹ̀tì wà ń bí. kí ló kọ now ok mo fẹ́ take a break for ten minutes anybody rẹ̀ gbọ́dọ̀ jáde ń bí o ti yẹ sìn make sure kó sọ wọn. wọ́dà ni wọ police lè ní. police pẹ̀lú okùn dúdú colour drop. police lè ní wọ́dà ni wọ. ẹ eh, ẹ eh. okay. okay bá mi tọ́jú àwọn àti ìgbà jáde ten minutes he ọ̀rẹ́ màá bá nǹkan kan. Mm-hmm. ara ló wà àwọn tó yọ níṣẹ́. ló dé àsìgbà tí mo ti ń pe láàyè yìí tọ̀tọ̀tọ̀ tọ̀tọ̀tọ̀ ló ń sọ fún mi. tọkọ ilẹ̀ ń pè ní àbí tíyàwó. tí dọ̀tún ni tọkọ ẹ̀ ni mo try it, yeah, Biju. Yeah, but I can try one. hello dadi. báwo ni àyà mi ṣáàfíà ni ṣé wà dáadáa. àlàáfíà náà wà sà. àtẹ̀kọ́ ni mo ti ń pe láìnà ọkọ ẹ̀ kò wọlé kí ló dé. bóyá network ni sà torí pé wọn ò pa fóònù wọn. ẹ̀ẹ́n òkè bá ń gbé fún mi fẹ́ bá sọ̀rọ̀. ó dà sà ẹ hold on sà. díà lọ kí pé ẹ̀ ń àwọn tí ń pè látàárọ̀ pé kò wọlé hello sir. báwo ni ìdọ̀tún ṣáàfíà ni. ààrẹ ra sà. pẹ̀lẹ́ mo ti ń pe láìní ti pẹ́ kò wọlé bóyá nẹ́tíwọ́ọ̀kì ni anyway. ẹ eh, wọ́n wà òkè sà wọ́n wà òkè ah, àlàáfíà ni àlàáfíà ni. wo eh, mo fẹ́ ṣe sàrà kan fún bàbá mi lọ́la o. ẹ ah. eh, kò ń ṣe rẹpẹtẹ sàrà kékeré kan náà ni mo fẹ́ ṣe fún un ó kàn wù mí kí ìwọ ìyá àbèjì àti àwọn àbèjì wà ń bẹ yes. ní nǹkan bíi time wo sà. kẹ́tì ti dé ni o ṣùgbọ́n. ah no no no no problem ah no <laughs> sir. So, kò ní wonderful day. Bye. okay okay okay uh, later sir. lórí pé ẹnu mi jánà. ó jánà ó jánà ó jánà Yeah, ẹja yes. ah want to drop. Want to drop Jerry. Oni, ní àwọn fẹ́ ṣe sàárà kan lọ́la ni wọ́n dẹ̀ ní ká kó àwọn ìbejì wá kára àwọn drinks nǹkan kan sọ náà nìyẹn. wọ́n fẹ́ ṣe sàárà lọ́la wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa láàárọ̀ yìí ṣe bí wọ́n sọ ti wọ́ ni àwọn aládẹ mọ nǹkan tá a máa ṣe láàrin ara wa àbí kí ló fẹ́ ká ṣe. ẹ kò burú ọlọ́run àgbà sàrà. ẹ wá ẹ kí ló wà lé ń àbí kí lẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí tí ìlà kan rọ́mu látàtàrọ. rice wà lórí iná. ó bẹ́tà kẹ́ tètè jẹ́ kó tètè jiná. àmì láì kí yẹn pẹ́ láì kó pẹ́ o àmúṣe. ìdúpọ̀ náà rí kò. Ah, kò sí àrà justice bandiri nǹkan. Ah, àwọn wà ní joint section. Eh? joint section. joint section wọn. Ah, ó ti pt. ypt. ọ̀rọ̀ wọn ti di ọlọ́mọ òmọmọmọ bá wọn. Ah! ọlọ́wọ́n bá o aṣàfà ọlọ́wọ́n mọ olùmọmọmọ joint section àwọn adájọ́ àwọn adájọ́ ńláńlá àwọn lọ́ọ̀yà ńláńlá wọ́n wà ní wọ́n jókòó jointly wọ́n ń gbìmọ̀ràn lórí nǹkan kan nǹkan tó ń mì nìyẹn bóyá katakata ti bẹ́lẹ̀. katakata wo ló ń bẹ́lẹ̀ ẹni wo bó ṣe múra kí ni máa sọ fún ẹ pẹ̀lú rúmúra tó mú ìfọkọ́tì. Ah, <laughs> dọ̀kì báwo bó ti ràn pa àbúrò London náà níbi ládùúgbò. wàá o fẹ́ kọ́pì ẹ ni. John wọ ni tèmi múra báyìí rí John àfààní àyọ kúrò a kọ́pì mi ní kọ́pì tí o dà máa bà mí ní kí n jẹ. báyìí kọ́. àkọ́lùkọ́ dẹ̀ wọ́n ló mọ̀ máa fa síkùn bí iná tó ń polúkọ ẹ̀ ó jẹ́ aláwọ̀ mi ládùúgbò ọlọ́run àbúrò lọ́dọ́ làwọn pé. fèsì yẹn ti pọ̀ in fact à níjọba lu yìí o à níjọba tá a bá níjọba nílùú yìí ṣòro yẹ kí ọ̀nà táwọn tírélà ń gbà àtàwọn táǹkà ó yẹ kó yàtọ̀ sí ọ̀nà tí àwọn èèyàn gangan ń gbà yes ṣe ni táǹkà kan lọ dànù tí gbogbo epo ẹ̀dá sí títì tí mọ́tò wa ń jóná lórí thirty two cars in fact driver wa gan tó bá rí ṣe lóye kó máa kúnlẹ̀ kí ó fi rìfáàsì rin eleven kilometre mi ní ní pẹ́ nílé mo kàn sí mọ́tò mi ó ti rẹ̀ mí. àwọn ìyàwó rẹ̀ ti ń bọ̀ ah, pàtí ẹ̀ bẹ̀ kọjá ọ̀nà ah, tẹ́ bá lọ pàtí ẹ̀yìn ajá lé ọ̀nà owó ọ̀nà owó the next one hour thirty minutes máa délé kò ṣe ẹ bá mi ṣe oúnjẹ rẹ kò ṣe. máa wí sikẹ́lì tẹ máa wí sikẹ́lì tẹ ṣùgbọ́n ṣe. Ah, mọ́tò ilé epo ọ̀dà ìyá ọ̀rọ̀ ti sọ kùtùkù ti hu ilé yá. lọ́dà. ilé ilé ilé. èmi kọ́ ni bá sọ ilé ò tí mọ̀. ilé ti mọ̀ ló ní ojú owó. ẹ ẹ láìla ẹ lọ bí ìyá ẹ ló pè mí. ìyá o ní lọ́kàn pẹ̀lú ìyá èyí mi lọ́wọ́ àti látàárọ̀ ẹ lọ bí wọ́n kún ilé ò tí mọ̀ ẹ lọ sẹ́ni bìrẹ̀ níbà. ẹ̀wọ̀n ká sí nǹkan kékeré òkè tó wà. láìláì ẹ máa bẹ̀rẹ̀ nìyẹn o ẹ máa bẹ̀rẹ̀ nìyẹn o nítorí nǹkan ọ̀sán alájọ òdòdó ọlọ́run aláìláì ah. ní ògbà láìláì láì ooo ẹ à. oge mo dọ̀bálẹ̀ fún ẹ yóò dọ̀bálẹ̀ òbí so gbọ́ bó síbí torí àwọn tí mo fẹ́ mistake ló yẹ kí n fẹ́ ah! ó burú ju ọkùnrin lọ. kí ni mistake. ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé jẹ́yìí mi lọ lé kí n lọ tẹ̀ lọ́rùn ibi náà mo parapọ̀ abẹ́ mi ò lọ iṣẹ́ lẹ́nu. títà ìgbà ti expire sọ fún alóòótọ́ ẹ pé mi ni kò sí òtẹ́ẹ̀tì one state torúkọ mi ò dáa ká sọ pé èmi ni torí ọ̀nà ṣáwà ń bì ó ṣe bàbá ìra kírẹ́dìtì wọ́n ti máa ti mọ̀ tàbí kí n sáà ìgbésórí fóònù mi. ẹ má ọṣà ọṣà hmm. má. òwe la mo kọ ni ṣá yéé ah, ọ̀nà awé awé Yeah. ṣẹ̀dá ayé ìbà ìbà ti yọ ọjọ́ ìbà ti wọ̀ oòrùn. ẹ̀yin tó láyé ẹ̀yin tó nílẹ̀ ẹ má jẹ́ ohun mi o ẹ jẹ́ ojú mi ṣe. ẹ̀yin kí ló ti gbọ́kọ arákùnrin ọ̀hún. dọ̀kí dọ̀kí nítorí dọ̀kí mo ṣe wá o. ìbà yìí ìyá mi ọ̀pá kí ọ̀là kí arógbó aṣọ má balẹ̀ ọ̀ṣàlàṣọ́lò òṣòlò ń ṣálá. torí ìdọ̀kí ni ẹ bá ẹ ṣeun sórí oògùn rí abẹnú gàngàn ọsọ bẹ́ẹ̀ kíkéré lata kéré ti fi ń sọkọ ojú o ẹ ṣeun ẹ̀yin ìyá mi tẹ ẹ dojú ó tì mí èmi ni èmi ajíbóògùn sọ̀rọ̀ ojúmọ́ kan oògùn kan wá wò ó òun rèé o so wá rí n tó ń wò yìí bọ́mọ rẹ bá ti dẹ́kun ibùsùn arákùnrin ọ̀hún yóò yọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìbùsùn rẹ̀. kó síbẹ̀ ní wọ́n yàn sí. Hmm. bó bá ti wá wọ̀n sí i sọ fún kọ́ wí fún dáadáa òun náà ò gbọ́dọ̀ fẹ̀yìn lórí ibùsùn òun ò bó bá fẹ̀yìn lé <laughs> ọ̀run làlà ikú ni kì í sàrùn. nígbà tí di o mú. Hmm. àmọ́ bó bá ti wá yọ lé kó sàtìrọra palẹ̀ kò ń dé kò ń jáde ní tiẹ̀. ọ̀sọ̀ bẹ́ẹ̀ àwọn tó ròyìn rẹ ròyìn rẹ dáa wọ́n ní ò sí nǹkan rí láyé ńjọ́ ti mọ̀ ọ́ rí ṣùgbọ́n tó bá fẹ́ pààyàn tó fẹ́ yàyàn ń wèrè àwọn ròyìn rẹ pé sàdánkátà iṣẹ́ ìyá máa ju ẹ̀ sí àṣefilọ́mọ lọ́wọ́ ló ṣe ó ṣe báyìí ó ṣe débi iye ó ṣe débi ògo. wá wá wá wọn láìfi rẹ ah èdè burúkú ló ń pè wọn o ah, tí bọ́ bá bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi bí màá ṣe fún ọ sẹ́yìn ò ní bí ọ wọn láìfi rẹ èmi ajíbọ̀gùn sọ̀rọ̀. n pé kí n bí ṣe ń pọ́n ẹ lẹ́nu. ẹ̀yin wá wò ó bójú bá yẹjú kó o má yẹ gbà. ẹ ṣeun ṣé bó ṣe wà yìí kò gbọdọ̀ kanlẹ̀ náà bẹ́ẹ̀ ti wí. o. sórí bó bá ti lè yọ sórí ibùsọ̀ ọ̀hún onítàn wọn máa kú díẹ̀ díẹ̀ ni àwọn èèyàn ní mọ̀ ń tẹ́ ń ṣe. Ah, má jẹ́ kó ń wù yẹ o. ṣé o mọ̀ pé ọ̀bẹ tó gbẹ́bejì ó tún lè kábejì lọ́rùn. Ah, ẹ má jẹ́ òun lọ́rùn ọ̀bẹ tó gbẹ́bejì ti ṣe dáadáa èyí tó kànbèjì lọ́rùn ìkà ló ṣe. ẹ wo sẹ́ẹ̀rí ẹnu tí n fi sọ pé mo sọ̀rọ̀ kan mi ní padà kí wọ́n sọ pé mo sọ bẹ́ẹ̀ mọ́ n tó ṣẹlẹ̀ ní gbogbo tó bá ti mú wa ní ẹ̀tọ́ tèmi à ń là méjì báyìí ni. <laughs> ẹ ṣe ṣùgbọ́n kankan mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn ìyá yẹn. mo fẹ́ kẹ́ ẹ yí òkè wọn padà o lóòótọ́ ni o èyàn lè má rìnrìn dọ̀tí ká máa pè mọ́ra wa o ẹni ìyá yín ló gba aṣọ kò báyìí ẹ lọ sí gọ́tà àbí kẹ́ ẹ lọ sí Nnamdi Azikiwe ẹ ráwọn ìyá tó dáa tó máa ró aṣọ ẹyọ kan bó ṣe léèsì kan wọn ró báyìí yóò máa wòye sí pé ká ẹ máa fi léèsì aya ni àwọn ìyá tó dáa nu. ẹlẹ́run má jẹ́ kẹ́nu rẹ̀ pa ọ́ lóde má jẹ́ inú oko báyìí báwo. ọ nígbàgbọ́. awo ẹyìn ìyá rẹ kàn lójú tì bá sọ. <clears throat> <clears throat> ohun ayé fẹ́ bá ẹ wò ó ayé yìí lé alamọ tó fẹ́ mi gan inú ẹ̀dá jìn inú ayé fẹ́ bá abiamọ ayé o a ó jèrè àwọn ọmọ wa iṣu ọmọ bàtà. sórí kí ni mo fún ẹ yìí má sí lò ó wọ́n ní tó bá ti fi wọ́n orí bẹ́ẹ̀dì tán má jẹ́ kí ara ẹ̀ ó kàn rárá kò fọlọ́run Elédùmarè bẹ́ o àjọ máa jèrè ẹ ní o má sí lò ó má sí lò ó. ẹ wo ayé yìí lé báwa mọ̀ ó ní gan inú ẹ̀ dájì inú ayé pé bá ẹ wo ayé yìí le alamọ̀ tó fẹ́ mi gan inú ẹ̀ dájú. Eh, tó bá di nírọ̀ yìí màá ní kí búkì gbé àgbo wá fún mi èwo ọbẹ̀rẹ̀ o ò gbọ́dọ̀ máa mú un. Eh, ẹyin mo ti gbọ́ màá mú àmọ́ ẹ bá mi sọ fún pé tó bá ń bọ̀ kó má fà á lẹ́rìn o torí mo máa lọ sọ́dọ̀ bàbá ọkọ mi. ṣé ara bàbá ọkọ ẹ̀ náà ìyá ni. ah ọrùn tí ìyá o kódà gan-an ṣe ló túbọ̀ ń pọ̀ sí i mà ṣe o ìgbésẹ̀ wo lẹ wá gbé báyìí ṣé ẹ ti pe àwọn ọmọ ẹ̀ tó wà ní London pé ara bàbá wọn ò yá o. ọ̀rọ̀ ńlá lè máa jẹ rántí yìí wọn ò máa bímọ. ẹ mo gbé. kí ló wí kò bímọ. Ah, wọn ò bímọ o kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. lọ́lá tó ń ṣe pọ́ọ̀pù wọn ló jẹ́ ká máa ṣe nígbà tára wọn ò láyé. ǹjẹ́ mọ̀ pé gbogbo yes tí dọ́ọ̀kì lò nílùú òyìnbó. ọ̀fẹ́ yàwó irọ́ ni. bẹ́ẹ̀ ẹ mọ bàbá àṣà bàbá àṣà àgbọ̀ ló jẹ́ kémi náà mọ̀ bí wọn ò bímọ wọn ò lè níyàwó. tìtorí ẹ̀gbọ́n wọn ló ṣe ní kí n wá káwọn ọ̀bẹ̀jì wá kán lè wàá máa kí kọ́ńpín àwọn torí wọ́n wà lónìí. ẹ wo ọ̀rọ̀ tí wọ́n àtọ̀ ọ̀rọ̀ àṣírí mi ṣe ní kò ṣe báyìí ẹjọ́ ọlọ́run kò gbọdọ̀ gbọ́ ọ̀rọ̀ àṣírí mi náà kì sọ fún mi ó èmi gbọ́ ni mi ì tí gbà tó bá káwọn ọmọ mi délé yín bá mi tọ́jú wọn dáadáa o. ìgboro máa tọ́jú wọn. Yẹmi. wọ́n sọ fáwọn ọmọ yẹn kíá o. Eh! ọlọ́wọ́ gbogbo ọjọ́ ayé bàbá ìranù ló fi ṣe títí dásìkò yìí lọ́jọ́ orí wọn yẹn ó mà ṣe o gbogbo nǹkan ní kíkí náà ṣe wá fẹ́ ṣe gbogbo àdúrà wa ni pé ká má ṣiṣẹ́ fún ayé ẹ jẹ́ máa lọ. kò burú ó dá ọkọ mi ó dá bò olówó gbogbo ilé tí bàbá yẹn ní gbogbo ọkọ̀ tó ní ó di tẹni ẹlẹ́nu ẹlẹ́dàá mi má jẹ irú ẹ̀ láyé mi o. ẹ mo kí gbogbo ẹgbẹ́ ẹ kú lóko. Thank you bóyá ẹ lè má mọ pàtàkì tí dọ́kì ṣe pẹ̀lú ìpàdé yìí. ṣùgbọ́n ẹni tó bá ní òye lórí ó ti yẹ kẹ́ mọ̀ pé ìpàdé ní is very very great important ó ní ìtumọ̀ gidigidi nítorí nínú àwa tá a jókòó yìí a ní lawyers law eligible lawyers ó wà láàrin wa yìí. tó o kàn kúkú fi ara balẹ̀ kẹ́ gbọ́ làbárè tí dọ́kì fẹ́ sọ fún wa bàbá kékeré ẹ jọ̀ọ́ ṣé dọ̀kì wọ́n ti bá yín sọ nǹkan tí wọ́n ṣe pé everybody sí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti kọ́ ẹ̀sán ló ń bí mi. ẹ wo àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ara dọ̀kì ti ń wà òkè ẹ jẹ́ ká listen ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. ẹ wo ẹ wo ṣe rí tó bá jẹ́ pé owó la máa dá tó máa fi gbé dókítà lọ sí ìlú ọba ẹ jẹ́ kí lọ́ọ̀yà sọ. ẹ wo wo ẹjọ ẹjọ àà ẹjọ o ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó dé dúró yìí kò sọ̀rọ̀ pé ọmọbìnrin ni mí bí o ẹ lẹ́nu bí o èmi gẹ́gẹ́ bí olórí ẹbí tó túkù mọ̀ ń bá yín sọ̀rọ̀ yìí mi ìgbẹ́nu ọmọbìnrin kankan síbí sọ̀rọ̀ mi yé ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ntẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu is finalist ó parí nìyẹn ẹ̀gbọ́n kan tí mo sọ fún yín ìjọ tí ẹ̀gbọ́n mi ti ń sìn ìyẹn dọ̀kí mímọ ìgbà tẹ̀yìn débi mo tún sí condolence register síbí mo lè ka especially ìwọ bóyá lo débi bẹ́ẹ̀ mẹ́ta ìwọ gan tó ń sọ̀rọ̀ sí bóyá lo débi bẹ́ẹ̀ mẹ́rin ó wà ní register what are you talking about keep short don't irritate me. my dear my dear jẹ́ àwọn tán bá ti kú kọ́ náà ń lo condolence register fún. hey shut shut your stupid mouth shut abi what do you mean i'm talking you are speaking ìjọ ni gbogbo yẹn bẹ̀rẹ̀ wo ìwọ one dọ̀tọ̀ àbí kúrò ń you are becoming two more three more. gan tell your sister he should keep short when i'm talking. ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù ẹ wo bí ó máa ṣe ẹ lẹ́bi o èmi ni mo pè pàdé àmọ́ síwájú kí n tó sọ ohun tí màá sọ. So màá fẹ́ kí gbogbo mọ̀lẹ́bí kan foríjì mí nítorí pé mo ti ṣẹ̀ mo ṣẹ̀ sí mọ̀lẹ́bí tó pọ̀ o gbogbo ń tẹ́ ẹ máa gbọ́ mi lénìí yìí ó ṣeé ṣe kó má dùn mọ́ yín nú ó dẹ̀ ṣe kó jẹ́ kàyéfì lẹ́ẹ̀kan sí ẹ máa foríjì mí ni o lọ́ọ̀yà lóòótọ́ kò lẹ́tọ̀ọ́ ká ka ogún ẹni tí ò tí ì kú. ṣùgbọ́n ó wù mí bí mo ṣe fẹ́ nìyẹn kí n lè ṣe àwọn àtúnṣe kan lórí ẹ̀ ẹ ṣe. ẹ jọ̀ọ́ lọ́yà ẹ jọ̀ọ́ lọ́yà kí ẹ̀gbọ́n mi dọ̀kí sọ̀rọ̀ ń sìn but mo fẹ́ tí kẹ́ tó ka wíìlì yẹn kẹ́ bá mi fi àwọn nǹkan kan kẹ́ kó sínú ẹ̀ especially lórí ọ̀rọ̀ ọmọ lọ́láì. Ah, ọmọ yẹn try gan ó wà beautifully tried torí gbogbo ìgbà tí ẹ̀gbọ́n mi sì ọmọdé ló ń kó ìgbẹ́ òun ló ń kó ìtọ̀ ó tún kó àwọn nǹkan míì tí gbogbo yín ò tí ò hàn sí gbogbo ẹ̀yin bóde tí rí mi ọlọ́run dá mi lẹ́nìkan tó ń ṣe aládàáni kan jẹ torí mo mọ̀ pé gbogbo kínní orí mi náà ni gbogbo ẹ wá but mo fẹ́ kẹ́ ẹ wá ọ̀nà kan tí ẹ fi bá fi ọ̀rọ̀ ọmọdé sínú wíyẹn tó ná ògbógun kan tí ní adẹ́dùn Oh, laugh at last. Uh, excuse me èmi kọ́ lè máa sọ fún ẹ sọ fún doctor. doctor ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ó ń gbọ́ nǹkan tí mi sọ. àbí náà you see you see. um, swaju, moki, bobo, gbogbo ẹbí uh, ẹbí yóò ní bàjẹ́ o. àṣẹ. yeah. mo ṣe fẹ́ ṣe nǹkan mi rèé ó yàtọ̀ bí a ṣe fẹ́ ṣe nǹkan wa rèé lóòótọ́ àkèkàwé ẹni tí ò tí ì kú ṣùgbọ́n òní nǹkan ló mọ nǹkan tó rí. that is why tí dọ̀kí ẹ̀gbọ́n mi yàtọ̀ that is another new dimensional uh, what do you call it na family. ohun tí ó wà nínú will òun rèé <clears throat> èmi olóyè olúfẹ́mi owó kò níran àgbájé fi gbogbo ohun ìní mi iléeṣẹ́ ńlá mẹ́rin ilé gbígbé mẹ́jọ ọkọ̀ tírélà ogún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́fà owó ní báǹkì oríṣi mẹ́rin tí iye rẹ̀ kò ṣeé sọ lásìkò tí mo ń kọ wíìlì yìí. ṣíṣe ṣíṣe trillionaire ó ní owó gan ni owó tó ti ṣe láti London kò tó débí kò lè parun gbọ́n sọ̀rùn. ok lásìkò tí mo ń kọ wíìlì yìí fún àwọn ọmọ mi Táíwò Àgbájé àti Kẹ́hìndé Àgbájé àti èyí tí oyún rẹ̀ wà nínú ìyá wọn tí ìyàwó mi bá fi oyún yìí bí obìnrin tí mi ò sí ní ayé mọ́ tí ẹ sọ orúkọ rẹ̀ ní olúwakẹ́mi ìdòwú àgbájé tí ó bá jẹ́ ọkùnrin kí ẹ sọ orúkọ rẹ̀ ní babátúndé ìdòwú àgbájé láti ọjọ́ tí ẹ bá ti ka wíìlì yìí ni kí ẹ ti fa gbogbo dúkìá yìí lé ìyàwó mi ọlábísí àṣàkẹ́ àgbájé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ sign olúwàfẹ́mi owó kò níran àgbájé èyí ni ohun tí dókítà kọ sínú wíìlì wọn. lọ́yà ẹ máa ẹ má bínú ẹ jọjọ Ọlọ́run ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ka wíìlì yẹn mò ń understand yín bọ̀ láti ọwọ́ òkè bọ́ba tó di ọwọ́ gbẹ̀yìn mi ò gẹ̀ẹ́ta mi mọ́. ẹ understand. I understand. tàbí yá kí n tún kà. ọ oh, ẹ má tún kà àwọn point kọ́kọ́ wà nínú ẹ̀ tí mo fẹ́ point out kí n wá explain ẹ̀ bóyá a lè yé yín tàbí kó yé everybody go ahead. ìgbà tí n kàwé yẹn lọ ẹ mention Kẹ́hìndé Àgbájé yes. and again ẹ tún mention Táíwò Àgbájé ẹ wá sọ fún ní oyún tó wà nínú ìyá wọn ìsẹ́dá kan sọ ní kẹ́mi àbọ̀kan sọ ní Babátúndé mi ò kò tiẹ̀ understand. àwọn ọmọ chief. ọmọ kọ́hìndé tí ẹ̀ mẹ́ńsàn pa táíwò tí ẹ̀ ń dárúkọ ẹ̀ ìyá wọn tí ó lóyún sínú tẹ̀ ń dárúkọ ẹ̀. èmi lọ́wọ́ òjòjò ẹ̀ fún àgbàbọ̀ ògbọ́ ogun kan tó ń sọ ni àbí báwo. wo wo ẹ̀ẹ́dọ̀tí àti mọ̀lẹ́bí. ṣé rí torí ẹ̀ náà ni mo ṣe pàdé mo ti sọ síwájú mo ní mo ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bí ṣé àtìdí ìyá àtìdí bàbá ẹ máa foríjì mi ni pàápàá ìwọ Dọ̀tun fàyíyáfì mi fọlọ́run ni sórí Ọlábísí wọ́n ń wò tó jókòó yìí ìyàwó tèmi ni bẹ́ẹ̀ ni ìyàwó mi ni bí ìrìn àjò mi pẹ̀lú ẹ̀ ṣe rí. Má dòbu o, má dòbu iyọ̀ wáyé mi ọba tó gbèsè mi nílé ayé. má dòbu o má dòbu iyọ̀ ayé mi oore bàbá tó ayé torí ayé yìí o wọ́n lè dayọ̀ ẹ̀dá sómi. ṣètò bá travel ń pè gbà ó lè máa dé. mi ní pẹ́ dé títí weekend mo ti dé tí bá ti dé máa ń pè wá sún mi òye. Bàbá tó gbèsè mi nílé ayé. Ẹni afẹ́ la mọ̀ bẹ́ẹ̀ ni ayé ayé yìí. A ò mẹ́ni tó fẹ́ ni òwe. Kí o tún jókòó ṣe máa bọ́nu nílà. Ẹ wò mí wọlé owó tí mo béèrè lọ́wọ́ yín ni kẹ́ fún mi. ò wọlé Bísí ò tún wọlé máa ro nǹkan tó ń ṣe dáadáa o last time bó ṣe ṣe náà nìyẹn mo ní kó wọlé olówà òkè. mo ṣáà sọ fún yín pé ó rẹ̀ mí mo dẹ̀ sọ fún yín pé mò ń lọ sí hospital. ẹ dọ́nà ó ṣe jẹ́ gbogbo ìgbà tí o bá ṣàti débi inú máa ń rẹ̀ gbogbo ìgbà tó bá débi inú kì í wà òkè kó wọnú yàrá at least tábà ní èmi pẹ̀lú ẹ̀yìn ṣepọ̀ tó bá mọ yàrá mi tó fẹ́ mọ fọ́kànnà bẹ̀ lásán kò léèwọ̀ náà. ẹ wo mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó rẹ̀ mí ẹ bá ń wọlé kẹ bá ń kówó yẹn jáde nísinsìnyí kí n máa lọ sí hospital. ó dà wá gbanú yàrá. mi ò wá sínú yàrá o. o lè gbowó nu yàrá. àwọn máa gba ilé ìlú yàrá inú yàrá ti máa gbé lórí àpapọ̀ wọn. mo ní mi ò gbowó nínú yàrá ẹ fún mi lówó tẹ máa fún mi. ìsìnkú ló ṣe é náà mi ò understand ẹ o kó dáa fẹ́ bẹ sọ̀rọ̀ kó má bọ̀ nulẹ̀. mi ò gbọ́ mọ̀ bẹ́ẹ̀ fún mi. Bísí Bísí. gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe èmi ti yanjú iṣẹ́ pátápátá. ẹrù rẹ ẹlẹ́dàá rẹ̀ rè ó pé ọ̀jẹ́ ọ̀sán àfọ̀hùn ewé búlúbúlúbú ojú ọ̀nà òṣègbélú àdó bí àrìrà iná nù wọn máa rárá ẹ gbà. gbogbo bí ọwọ́ tó bá wù yẹn gbé sí. agbónú akọrin. nígbàkúgbà lóòrèkóòrè tẹ́ ẹ bá fẹ́ bá ní nǹkan kan pọ̀ eléyìí tó wà lọ́wọ́ ọ̀tún yìí ẹ fi kan orí ẹ̀ kí n fi gbá lórí. rárá o ah. ẹ kàn rọra fi kàn kí n ní eh. ẹ̀yìn yọ pẹ́ mẹ́. ẹ rí ìdán tí ó ṣẹlẹ̀ yóò gbé wá lójijì wá bá yín ni o. máa rí lódìdí. bẹ́ẹ̀ máa rí lódìdí báyìí. Ah, ah. tí tó bá ti dé gbogbo àrà tó bá wù yín ẹ dá pẹ̀lú ẹ̀ pátápátá ẹ gbọ́. ilé ìsìn àwọn ẹgbẹ́ ìgbìyànjú ẹ̀ wò ẹ̀yẹ́ fi kàn ó ẹ bàbá bàbá ó dé lóòótọ́. Ah. ó gbọ́dọ̀ bí. ṣé ká bẹ̀rẹ̀ bí báyìí. Ah, rárá o ẹ mú dọ́dọ̀ yín lọ́hùn kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ kiri wa ẹ gbọ́. èmi rò pé bí láti máa bẹ̀rẹ̀ nígbà tó ti yọ ni. ó mú dọ́dọ̀ rẹ lọ́hùn ọgbọ́ wá gbọ́ o. ẹ dúró ọ̀rọ̀ tí n bá ti fi pọ̀ lórí báyìí báyìí lọ sí mi báyìí. lójijì ni mo bẹ̀rù tó bá ti dé. màmá gbogbo nǹkan tó bá wù mo dáná fún yá nìṣó tẹ́ ẹ bá ti ṣe ní tí ẹ fẹ́ ṣe tán tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́ ẹ lọ ẹ wà mọ́ pé ó dolúpòórá dolúpòórá ó dolúpòórá ó dolúpòórá àjà ló ń ti jì àjà ló ń ti jì yìí dolúpòórá dolúpòórá àjà ló ń ti jì. bàbá kò kóra lò. <laughs> well anyway um, daddy ìyàwó tí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ mo ti fẹ́ òun ló jókòó yìí òun ni mo ṣe mú wá sọ̀dọ̀ yìí pé kí ẹ jẹ́ kí n mọ date tí a máa ṣe introduction tí màá lè lọ sọ fún wọn. ìyàwó ni ta ni. Ọlábísí of course òun ló jókòó ìyàwó mi àṣẹ mọ́ ni. <laughs> bí òun ló jókòó yẹn kò lè sọ pé òun ò mọ̀ mí ń gbọ́ Ọlábísí ṣé o mọ dáàdì ni. <laughs> bẹ́ẹ̀ ni ọdún um, ni dọ̀kí kò sẹ́ni tí ó mọ̀ wọ́n ní gbogbo agbègbè yìí ọdún wọn ṣàìmọ̀ fọlọ́kọ. ìbá ó ráìtì lóòótọ́ náà. torí dọ̀kí popular gan kó o gbọ́dọ̀ má mọ̀ ọ́n lóòótọ́ <laughs> ah, dáàdì déètì wa ni kí n sọ fún wọn báyìí sáà. <laughs> ṣé o ti dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí tó kù. wáyé mo ti dé ọ̀dọ̀ everybody wọn tí wọ́n sọ fún mi ni pé any date tí ẹ bá ti sọ pé a máa ṣe òun náà ni everybody fọwọ́ sí. anyway mo ti gbọ́ èmi pẹ̀lú wọn àríra torí ẹnìkan kì í jẹ́ àwàdé you understand àjọ gbìmọ̀ pọ̀ date tá a bá pick àjọ tó gbọ́. Ah, no problem ẹ ṣe gan pẹ̀lẹ́ ayé yìí lè ó ṣe ojú ti tẹ̀gbọ́n-tàbúrò èmi àti ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wọn máa ṣe ìyàwó báyìí ń sìn ní máa jókòó gẹ́gẹ́ bí bàbá ọkọ níbo ni kí n rú hmm, ẹ ṣàánú ni bàbá ẹwọ ẹjẹ apawòdà ṣe o. dọ́kì. àbùjá kan ò sí lọ́rùn ọ̀pẹ ìgbín tẹnumọ́gi ògùn ni kò sọ́gbọ́n kankan tá a lè dá sí yóò sì wà ní. kí la fẹ́ ṣe sí báyìí bàbá. ẹ̀yin dọ́kì. ń jẹ yín. ó ṣòro tá a bá ní a fẹ́ wọ́gbọ́n dá sí ọgbọ́n tá a lè rí sí ọgbọ́n tó le ni irú ọ̀nà àbáyọ wo ló léwu. ọgbọ́n náà ni wípé a fi ẹ̀mí rẹ̀ mí. fẹ̀mí rẹ̀ mí. bẹ́ẹ̀ni. mo láti fáyé rẹ̀ mí tá a fẹ́ fi rẹ̀ mí. kì í ṣe pé a máa wẹ́ mi kiri ẹni àṣìṣe ọ̀hún fún gan-an ẹ̀mí rẹ̀ ńlá lò. ta ni. ẹyin. èmi. ọlọ́mọ jẹ̀rí náà kàn ga ẹ̀mí ṣe yẹn o. èmi bí lè fi kò sí nǹkan tó wà láyé tí o látúnṣe ẹ fi la máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ máa sọ́ra mi lẹ́nu láàrin ẹbí lẹ́rí yẹn. kò séwu lóko àfi gèrè àparò ẹ jókòó níjókòó bàbá ọkọ lọ́jọ́ ìyàwó ẹ gbàyàwó ẹ mú fún ọmọ yín tẹ wí kó wọn mọ mú ìyàwó lọlé ẹ wo bí bẹ́yìn ṣe ń ba aláṣepọ̀ lòun náà mọ̀ ọ́n aláṣepọ̀ ṣùgbọ́n àṣepọ̀ tiẹ̀ kò lè dọmọ láyé inú gbá tí ọmọ wa rè tọ̀dọ̀ tí ní ọmọ ọdọmọ. bẹ́ẹ̀ ṣe ní àwa sọ̀rọ̀. ọlábísí o ọlábísí o eré títí làgbàrá ń sákodò lọ́nà sáré títí kó wá pàdé ìní ọkọ yìí pẹ́pẹ́yẹ kan kì í lójú oorun sáré títí báyìí báyìí kó wá pàdé ìní ọkọ yìí. olúpòórá olúpòórá olúpòórá olúpòórá àjàlódì. ẹ wo ayé yìí lé bàbá wa kó fẹ́ nìkan inú ẹ̀ lájì inú ayé gbégbá. Oh. ẹ wo tẹ̀kẹ̀ yìí sì yẹ tẹ̀kẹ̀. kò sí ọ̀kan tó ṣe mí orúkọ mú mi ní àti ẹsẹ̀ méjì. ok no problem. sàárà tí mo ní mo fẹ́ ṣe fún bàbá mi lọ́jọ́ sí mo fi purọ́ fún yín nì bàbá ló ní kí n ṣe sàárà fáwọn òbejì nígbà tí Bísí lóyún Ìdòwú tó wà nú ẹ̀yìn. àwọn òbejì ẹ wò àwọn ọ̀bẹ ti yín wọ oyún orí burúkú ńgbọ́ bísí tí ò jagbèrè wọ́n lè sọ̀rọ̀ látàrọ̀ ò dákẹ́ òun wò ńgbọ́ gbọ́ oyún wo báwo ni ìwà àti dọ̀kì ṣe jẹ́. ìgbà tí ìgbà tí. well keep quiet keep quiet tí bá ti kìlọ̀ ọ̀rọ̀ wẹ̀ kò dá straight ṣé ìwà àti dọ̀kì ti fẹ́ra yín rí. nígbà tí ká tó ṣe wedding ni o ká tó ṣe wedding ni a àmọ́ mi bá wọn jáde rí o bísí ó wojú méjèèjì Òṣókòwò àti Dọ̀kì ti fẹ́ra rí so automatically tí Dọ̀kì sọ ó possible kò right àbí. no no no no no no lawyer lawyer lawyer wait lawyer please wait you are doing your job and this our family okay ẹ dákẹ́ bí tẹ̀lé ẹ gbọ́. Dọ̀kì ẹ̀gbọ́n mi ẹ̀dùgbẹ́ bí adé pátápátá náà ọ̀rọ̀ ti bàjẹ́ ẹ ẹ ìgbà ìbí jẹ ẹ ẹ ìgbà ìbí jẹ What's my face, doctor? What's my face? No, no, no, no, no. Oh, you got it. Uh, doctor, just take it. Ah, not there. I take it. I hear you. Doctor, doctor. Doctor, doctor. Doctor, doctor. Doctor, doctor.

You see your life. ọ̀rọ̀ yìí bá má rí bó ṣe rí yìí lóòótọ́ kò sẹ́ńtírú eléyìí máa ṣẹlẹ̀ sí tí ò ní tara àmọ́ bó ṣe wá ṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹ̀ yìí ìjọba ò ní bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ah! ẹ́ ó mọ ti máa sọ fún ẹ sùúrù ni kò ní o ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe tí adájọ́ ò sọ pé kán lọ pa ẹ́ torí ẹni tó bá pààyàn pípa náà ń pa àmọ́ yọ̀rọ̀ ọdún márùn tó fún ẹ yìí máa kí n tàn ẹ́ tó bá ní sùúrù tó jáde ń bí tó wá dé ìta tó tún ní sùúrù náà ó ṣeé ṣe kí ọlọ́run fi gbogbo ohun tó ti ṣẹlẹ̀ yìí kó wá fi fún ẹ ní ìlọ́po ìlọ́po ìlọ́po nǹkan míì tó tún dáa tí wọ́n rò pé kò lè ṣe fún ẹ mọ́ ó bọ́ báyìí sùúrù ni kò ní o. Mr. Dotun sùúrù lè máa ní o sùúrù gidigidi gẹ́gẹ́ bí comrade ṣe ń bá yín sọ̀rọ̀ pé sùúrù ló láyé ṣẹ́rílẹ̀ ayé yìí ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni nínú ọgbà yìí náà ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni àìmọye tó ti lọ àìmọye tó ti wà ń bì àwa dẹ̀ sì wà ń bì báyìí àìdẹ̀ máa máa ṣe bí lọ ṣẹ́rí ìgboro tẹ̀ ń wò yẹn Mr. Dọ̀tun risk ló kún bẹ́ẹ̀ o inú ibi tẹ̀ wá yìí VIP treatment ni wọ́n máa máa fún yín láti ìsìn lọ tẹ́ bá fẹ́ lọ jẹun security àtẹ̀lé yìí tẹ bá ń lọ toilet security àtẹ̀lé yín tẹ bá fẹ́ lọ wẹ̀ security àtẹ̀lé yín ẹ dẹ̀ máa wà relaxed kò sí ariwo kò sí kankan ẹ̀ sùn normal time wọ́n á fún yín lóúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ẹ̀ sanwó ilé ẹ̀ sanwó omi ṣe wá rí ní inú ìgboro yẹn ṣe rí gbogbo step tí ọmọ ẹ̀dá bá ti ń take níbẹ̀ yẹn ìgbésẹ̀ àti ìlọsẹ̀wọ̀n ni tó bá jí làárọ̀ tó ń lọ síbi iṣẹ́ o lè wọ one chance kọ́lọ́pàá kó yín pọ̀ láwọn oní one chance ẹ̀wọ̀n ní street tó bá rábára bo nílẹ̀gbẹ̀ẹ́ títì tó ń rọbí tó bá ràn lọ́wọ́ tó bá kú kẹ́ tó dọ̀ hospital ẹ̀wọ̀n ni tó bá rọmọ skul tó yóò rún pa tó kó wọn sínú mọ́tò pé kí n help wọn kó fún wọn lift tí nǹkan kan bá lè ṣe wọn ẹ̀wọ̀n ni ṣùwárí nǹkan tó wá le jù nígboro ń sìn ní tàwọn ọlọ́kadà yẹn wọ́n ṣe ń gba wájú wọlé bẹ́ẹ̀ ni wọ́n máa gbẹ̀pẹ̀ wọlé wọ́n ṣe ń gba wájú wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń gba òsì wọlé wò jẹ́ ń sọ fún ẹ mo ti pa mẹ́ta nínú ọlọ́kadà wàláìtàláì small bill láì lè sí láwà mo fi títóbi alukurani àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo pa yẹn mi ò ṣẹ̀wọ̀n mo pa alákọ̀ọ́kọ́ mo escape mo pa ẹlẹ́kejì mo escape mo pa ẹlẹ́kẹta mo escape tí o bá wá rí sítórì nǹkan tó gbé mi dẹ́wọ̀n yìí nǹkan tí ò tó nǹkan ni ọ̀rẹ́ mi kan ló lọ mú ṣàṣemáṣe tó lu mágùn bó ṣe wá kí mi lé nìyẹn tí mi ò mọ̀ pé ó ti lu mágùn bí tó ti ń bọ̀ mò ń jọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ bó náà ṣe tọwọ́ bọ̀ ní bí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ń jọ̀gẹ̀dẹ̀ nìyẹn ó jẹ́ kínní ó jẹ́ kejì bó ṣe pa yín nìyẹn o nígbà tí wọ́n máa lọ ṣe postmortem test ẹ̀ wọ́n nílé mi ló ti jọ̀gẹ̀dẹ̀ tó fi kú pẹ̀lúgun ọlọ́run bọ́ ṣe slam mi ní fifteen years nìyẹn so sùúrù ló máa ní o. ẹ ẹ dọ̀tún. a máa ní sùúrù ló ti bá ó yà sùúrù yẹn ni kò ní. kátó tó bá fún sùúrù dáadáa. ọ̀gá omi òyìnbó náà táàpù yẹn mọ́. ẹ ti fọ ilẹ̀ tán. mo ti fọ méjì náà. bẹ́ẹ̀ ló wá ẹ ọkàn ló kù sá. ó koroba kẹkẹ máa pa mí ní ìta àbí. ọ̀gá bí i ha ọlọ́run fúnjọ mú àfihàn bíbá ọlọ́run bá ń gbọ́ torí tó bá wà bíbá láìpẹ́ máa change láàrin ọdún kan wàá gba ìpọ́ lọ́hún wa torí gbòòrò tó wà yẹn nígbàgbọ́ o ìbíbá tí wọn bá wà bíbá agbára wa àmọ́ táà tó yẹ kóun wọlé lọ sùn wọ́n ni mò ń bá wọn sùúrù délé. má dòbu o má dòbu iyọ̀ wáyé mi bàbá tó gbèsè mi nílé ayé. má dòbu o má dòbu iyọ̀ wáyé mi. bàbá tó gbèsè mi nílé ayé. torí ayé yìí o wọ́n lè dayọ̀ ẹ̀dá sómi. bàbá tó gbèsè mi nílé ayé èyí o ayé yìí lè òǹdè dayọ̀ ẹ̀dá sómi òye. bàbá tó gbèsè mi nílé ayé.